Yoruba Unit 27, Basic Dialogue, Dialogue for Learning. Gba. Gba. Pe. Pe. Rale. Rale. Po rale. Po rale. Gbọ́ po rale. Gbọ́ po rale. mo gbọ́ pé ó ralé mo gbọ́ pé ó ralé tìó tìó tìó mo gbọ́ pé ó ralé tìó mo gbọ́ pé ó ralé òtítọ́ òtítọ́ òtítọ́ ni òtítọ́ ni kí kí kí a kí a wá kí a wá kí a ká wá kí a ká wá kí a ṣé ká wá kí a ṣé ká wá kí ọ ẹ̀yin ẹ̀yin mélòó mélòó ẹ̀yin mélòó ẹ̀yin mélòó èmi náà èmi náà àtèmi náà àtẹ̀mí náà sam àtẹ̀mí náà sam àtẹ̀mí náà òjò sam àtẹ̀mí náà òjò sam àtẹ̀mí náà.